What I'm saying is that if government says I want IPPIS, and that's what I want to use, ASU should just abide with it. Whether it eventually is able to help us to solve, eh, how do you call it, um, corruption problem or not, we have not asked ASU to come and become government for us. I don't know that you are getting it. They have a role okay. to play in university. If the employer says, This is what I want to use to pay you, let's use it. And when you look at the AGF, what led to the AGF stealing money is not IPPIS. It's a discussion another day take care of that. Well, the court has even said he stole, he stole the money. It's just uh, the allegation. I'm just saying, no. Like, <laughs> thank you really for your <laughs> thoughts this morning. Thank you, uh, Stas Jibril, for talking to us this morning. Thank you for investing your time with us. That's the program this morning. Enjoy your Thursday. Good morning. Broadcasting worldwide, the latest hits and the greatest memories. Fresh, Fresh. 107.9 FM. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbálawa nílùú abẹ́òkúta. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine abẹ́òkúta. kòkòrò kì í rojú alágbàfọ̀ kì í bọ́ lọ́sẹ̀ ṣọ̀tá ẹlẹ́mu kì í fi àwàdà sílẹ̀ ewé rẹ́rìn kò mí làwọn ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò tòní ni wọ́n já wọ́n wá sọra wọn di ọ̀ṣínkìrìmìdìn afàìmọ́nikónimọ́ra ẹ fura ni bóyá ẹ dẹ̀ fura bóyá ẹ kíyèsí ni bẹ́ẹ̀ bá kíyèsí ẹ rí pé bí apalọ̀ kì í ní aago ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà oníkànga o. káàbọ̀ bí a pàlọ́ kí láàgbọ̀ ever blaze ah ó ti nọ́gbòrò bíi kàsí nǹkan yẹmí ṣó ń gbọ́ tá a bá sọ pé <laughs> tá a bá sọ pé ó ń ṣègboro wà ní irọ́ ìrìnàjò sí káfárì ni ilẹ̀ rè bí a palọ̀ kì í la go ti compare and contrast gbogbo òkèlè owó yẹn. sọrí nǹkan tí mi fi lè blame ẹ grade two ló bá dé di iṣẹ́ yìí tó yẹ kó bá jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ gan tí o kọ́ṣẹ́ yìí gan tó yẹ grade two grade two tíṣà trainer àtijọ́ ló. farabalẹ̀ àwa ti ń kàròyìn. jẹ́ ń ṣàlàyé fún ẹ ó ní nǹkan tó ń pè ní investigative journalism. àwàṣe. màá ní sùúrù. VSC mass communication la làwà ní ah, lẹ́yìn ìgbà yẹn àlọ́ máa poli akọkọ lọ ṣe ń di bẹ àbó ti gbàgbé ṣé kí n máa pè tán fún ẹ bóyá o ti gbàgbé bóyá amnesia àbí kí wọn ń pè kíní yẹn. amnesia overcanis. ẹ wo ilé nílé baálé ọ̀dẹ̀ lọ́dẹ̀ baálẹ̀ baálé ilé tí yóò tó lé irú wọn ò yẹ ní baálé baálẹ̀ tí yóò mẹ̀tọ́ bí a ti ń lo ọ̀dẹ̀dẹ̀ irú wọn ò yẹ ní baálẹ̀ láti jẹ́ olórí láwùjọ a ní láti mẹ̀tọ́ mojúṣe torí pé ọkùnrin tí kò lè dá létò kò tọ́ sí kó pe ara rẹ̀ ní baálé débi tí yóò joyè baálẹ̀ ẹni bá máa jọba ìlú yóò jọba yàrá rẹ̀ ṣáájú ẹ kú ojúmọ́ ẹ káàbọ̀ sórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkanga àgbọn ọgbà èdè certified and certificated broadcaster ẹ kú ojúmọ́. àwọn <laughs> yẹn kalẹ̀ mú ìbò ìmọ̀ pé ọ̀rùn ọ̀nà fi ṣe ìbò certified and better. Ah, ó bá dáhùn lójú àwọn ìgbárí ni ìrékọ́. wọ́n jẹ́ bí oògùn ẹ̀tẹ̀ ẹ já àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùúrọ̀ ti òní lára àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùúrọ̀ ti òní láti rí ìwé ìròyìn Nigerian Tribune ìmàlẹ́ ń falàfíà bàbá àbàdàn ìwé ìròyìn Platform Times ìwé ìròyìn Punch ìwé ìròyìn Vanguard ìwé ìròyìn Nation ìwé ìròyìn pen pushing àti ìwé ìròyìn Daily Post. èmi náà ní ìwé ìròyìn The Punch ìwé ìròyìn Vanguard ojú òpó ròyìn platform times ojú òpó ròyìn tropic reporter ìwé ìròyìn the guardian ìwé ìròyìn leadership ìwé ìròyìn daily sun àti ìwé ìròyìn premium times. ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní wo àwọn àkọlé ọlọ́kan òòjọ̀kan èyí tó wà lójú àwọn ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní nínú ìwé ìròyìn punch láti rí àkọlé ìròyìn kan èyí tó ní inú ìkọkànsókè òun ni wọ́n wà báyìí bí ni wọ́n wà báyìí iléeṣẹ́ ààrẹ àwọn aṣòfin àgbà ni wọ́n ṣe ń wà kò lórí ìdúkòkò láti yọ Buhari kò nípò ìwé ìròyìn Punch. nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí àkọlé kọrin mbẹ̀ tó ń sọ wípé ọwọ́ tá a bá fi gbé kò lójú sígbò bá a bá firú rẹ̀ gbé ejò yóò di kíká lórí ni àkọlé yẹn rèé tó lọ́pẹ̀ kí rẹ̀ kí ẹ̀ tó ń sọ wípé bí àwọn alákatakítí àtàwọn agbésùnmọ̀mí ṣe ń dúnkòkò láti palẹ̀mọ́ àbí kí wọ́n jí aláṣẹ Buhari gbé ó panilẹ́rìn kéékèé ìjọba àpapọ̀ ló wí bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí nínú ìwé ìròyìn Daily Post níbẹ̀ làkọ́lé eléyìí wà tó ti ń gbatẹ́gùn lórí ìdúnkokò láti yọ Buhari kù nípò èdè àìyedè ló wà láàrin yín ẹ̀ẹ́dẹ̀mọ́hun tó kàn iléeṣẹ́ ààrẹ ló fún àwọn aṣòfin àgbà lésì bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Daily Post. nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí àkọlé kan túre ń bẹ̀ tó ń sọ wípé bẹ́ẹ̀ lẹ́jọ́ bá ti mẹjọ́ ẹ̀ lẹ́bi kì í pẹ́ lórí ìkúnlẹ̀ àkọlé yẹn rèé tó sọ wípé lórí àtẹ̀jáde nípa tilé ẹ̀kọ́ Harvard Gbajabiamila tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà nínú ìwé ìròyìn punch ló ti ń bọ̀. kí ló dé àwọn agbébọn wọ́n tún kọ ìlú Ọ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì farapa ìwé ìròyìn Premium Times. nínú ìwé ìròyìn Punch tó jáde láàárọ̀ yìí a kì í bímọ ní sọ àgùntàn kó lọ jẹ níṣó ewúrẹ́ àkọlé yẹn rèé tó sọ wípé lórí ọ̀rọ̀ pé kí aláṣẹ ó jẹ́ mùsùlùmí kí igbákejì rẹ̀ kó jẹ́ mùsùlùmí ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn kristi lórílẹ̀‐èdè nàìjíríà kan ti kaduna wọ́n sọ wípé iṣẹ́ ara àwọn òjíṣẹ́ ọlọ́run kan tí wọ́n ń da kásọ́ọ̀kì gúrẹ́jẹ gúrẹ́jẹ kiri tí wọ́n ń pe ara wọn ní progressive christian wọ́n ní àmọ́ nǹkan kan nípa wọn àyè ara wọn ni wọ́n wà nínú ìwé ìròyìn punch ló ti ń bọ̀ kò sí ààbò ní àbújá o ẹ yàgò ẹ dẹ̀ yẹra fún àbújá àwọn aṣòfin nàìjíríà aṣòfin nàìjíríà kan ló sọ bẹ́ẹ̀ fún àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ìwé ìròyìn Premium Times. lójú òpó ròyìn tropic reporter tó jáde láàárọ̀ yìí látàrí ètò ààbò tó ti di ẹgẹrẹmìtì àwọn ọmọ ẹlẹgbẹmọ aṣòfin àgbà inú wọn ò dùn ó gẹ́gẹ́ bí láwọn bó ṣe tẹ àbá kan rì ìyẹn àbá tó ní í ṣe pẹ̀lú ìgbésẹ̀ láti rọ aláṣẹ muhammadu buhari lóyè lójú òpó ròyìn tropic reporter. lórí ti náírà tó ṣubú yakata ilé ìgbọ̀nsòfin àgbà ránṣẹ́ pé ọ̀gá àgbà fúnlé ìfowópamọ́ erinlá katapu ilé wa bí wọ́n ṣe lọ fún ìsinmi olóṣù méjì ìwé ìròyìn Premium Times. lójú òpó ròyìn Platform Times ó jáde láàárọ̀ yìí ṣé àgbà níjẹ̀bi ọ̀rọ̀ àgbè níjẹ̀bi omi lórí náírà ilẹ̀ wa eléyìí tó ṣubú yakata adẹ́rìn-ín-okùn sojú wòye rẹ̀ ó dẹ́bi ọ̀rọ̀ ru ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà àtàwé èèyàn lẹ́ka ètò ìṣúná ẹgbọ́n lójú òpó ròyìn Platform Times. lójú òpó ròyìn Platform Times náà láti rí eléyìí àwọn aṣòfin àgbà tínú ń bí fún Buhari ní ọ̀sẹ̀ mẹ́fà wípé ó fi wá ìyanjú sí ọ̀rọ̀ ètò àìbò èyí tó ti di ẹgẹrẹmìtì lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n sì ń dúnkokò wípé bó bá fi kùnà láti ṣe bẹ́ẹ̀ àjẹ́ pé ilé yá nìyẹn torí pé àwọn á yọ nípò ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ̀já dókè lọ́hùn-ún à ń padà bọ̀. ṣebí wọ́n ní ìlera báyìí lóògùn ọ̀rọ̀ torí ẹ̀ ní iléeṣẹ́ global vision support international foundation pẹ̀lú àjọṣepọ̀ ṣàpàdé grammar school old students association nineteen eighty two set. ti tẹ́pẹpẹ ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ ní agbègbè ìṣara ètò náà ni yóò wáyé ní iléèwé girama ti ṣàpàdé ìyẹn ṣàpàdé grammar school ní déédéé agogo mẹ́sàn-án òwúrọ̀ ní ọjọ́ jímọ̀ ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tí a wà yìí ìyẹn friday twenty nine of july twenty twenty two lára àwọn ètò tí wọ́n ti pe amọ̀ sílẹ̀ náà ni àyẹ̀wò ojú ọ̀fẹ́ àyẹ̀wò ẹ̀jẹ̀ ríru ọ̀fẹ́ oògùn ọ̀fẹ́ gíláàsì ojú ọ̀fẹ́ ọ̀fẹ́ ètò iṣẹ́ abẹ ọ̀fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹtúyáyá kẹtúyáyá wá sí iléèwé girama ti ṣàpàdé ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù tí a wà yìí fún ìbéèrè tàbí àlàyé ẹ pè nọ́mbà yìí zero eight zero three six zero zero nine seven four zero lẹ́ẹ̀kan sí zero eight zero three six zero zero nine seven four zero àìsàn ò ní ṣe wá o àmì olùkéde Global Vision Support International Foundation ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìbò rèé ní òun rèé àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni ẹlẹ́tọ̀ọ́ láti yan adarí yín kí wọ́n ní nǹkan náà tó máa fún yín láǹfààní láti yan adarí rere káàdì ìdìbò alálòpẹ́ wa bẹ́ẹ̀ ni káàdì ìdìbò alálòpẹ́ ètò ìforúkọsílẹ̀ fún káàdì ìdìbò náà ń lọ lọ́wọ́ káàdì àwọn tó ti forúkọsílẹ̀ látọdún tó kọjá ti wà fún gbígbà láti dìbò yan adarí rere ní ọdún 2023 má gbàgbé pé nǹkan ṣoṣo tó fún ọ lágbára láti ṣe bẹ́ẹ̀ ni káàdì ìdìbò alálòpẹ́ lọ forúkọsílẹ̀ lónìí bí o bá ti bẹ̀rẹ̀ ètò ìforúkọsílẹ̀ lórí ẹ̀rọ ayélujára tí o sì nílò láti tẹ̀ka àti yàwòrán bákan náà tètè kàn sí ọ́fíìsì àjọ INEC níjọba ìbílẹ̀ tàbí ìpínlẹ̀ rẹ bí o bá sì ti forúkọsílẹ̀ látọdún 2021 kọjá lọ sí ọ́fíìsì àjọ INEC níjọba ìbílẹ̀ tí ibùdó ìdìbò bọ́ sí láti lọ gba káàdì náà má sì gbàgbé láti mú ìwé tí wọ́n fún ọ lákọ̀ọ́kọ́ ìforúkọsílẹ̀ iṣẹ́ pàtàkì yìí wá látọwọ́ GoVote Nigeria àkànṣe ìṣe CCO pẹ̀lú àtìlẹ́yìn Lumet Group àti National National Endowment for Democracy NED hallelujah ìsọjí ìpéjọpọ̀ mímú àyíká lọ́nà wọlé dé. yàtọ̀ ṣe ìlérí àwọn yìí ni láti pe gbogbo èèyàn síbi ìsọjí ńlá ọlọ́jọ́ mẹ́rin tí a pe àkórí rẹ̀ ní gbígbé àwọn olódodo dìde Proverbs twenty nine two. ìsọjí ńlá yìí yóò máa bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kìíní oṣù kẹjọ títí di ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún twenty twenty two ọjọ́ mẹ́rin gbáko. ní dédé aago márùn ìrọ̀lẹ́ ojoojúmọ́ ibi ìsọjí alágbára yìí ni ibi orí ìjọ apostoli náà ní àyíká lọ́nà òwòròṣòkí expressway akọ̀wé es awojide igbákejì ààrẹ àti alága ìjọ apostoli náà ní àyíká lọ́nà yóò máa wà ní ìkàlẹ̀ láti máa súre fún gbogbo ènìyàn. èrò wìtìwìtì nínú ìsọjí náà nítorí pé ìdè yóò já ogun yóò ṣẹ́ àgbọ̀n yóò dọlọ́mọ ìgbédìde yóò pọ̀ nítorí olúwa yóò fi àkàbà ògo fún ìwọ náà olùkéde olùṣọ́ ẹ̀rọ ọ̀ládélé akọ̀wé àgbà ètò ìṣàkóso ní àyíká lọ́nà Christ Apostolic Church Mountain of Mercy orí òkè àánú ẹ̀rí èkìtì dáa. Àdúrà àkànṣe àdúrà onímájẹ̀mú ni agbára bíi ti dání làkòrí ẹ̀. Ìdí ayé jẹ́ mímọ́ òyìnbó ni. wednesday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n sọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n friday mọ́júmọ́ sátidé july yìí lọ́lọ́run babajọ sẹ́sàyọ̀ babalọ́lá yóò fi máa nọ prophet amos ọ̀nàòjò jp prophet peter ilẹ̀sánmi jp prophet musa samuel jp ṣáájú ni pastor lukayo diamure sọnà superintendent ẹ̀rí o yóò ti fà dùà sígbàdí àdùà àgbàrá lọ́rí ìdẹ̀kulẹ̀sí àdùà tọdún yóò òwúrọ̀ ọ̀sẹ̀ ti àṣálẹ̀ làdùà tó gbóná girigiri yóò fi máa wáyé lórí òkè àánú evangelist bukola abraham lẹ́ni evangelist olúbùnmi òní pẹ̀lú sísá oyèláwọ̀ dọ́làpọ̀ ọba ńlá máa kọrin ní twenty seven twenty eight and twenty nine july prophet esikaya olúmọye ọ̀làdẹ̀jì csc e general evangelist csc e mountain of mercy orí òkè àánú èrè kìtì gbàlejò ẹ̀mí mímá ní twenty seven twenty eight and twenty nine oṣù yìí wá forí kófò àdúrà tí ó máa jábọ̀ sọ̀kalẹ̀ bí ó wọ̀rọ̀rọ̀rọ̀ òjò. one oh seven point nine fm abẹ́òkúta akọni láàrin àwọn. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó ń tẹ̀síwájú ìròyìn tá a fi ṣíde ètò tòní òun ni a bá pàdé nínú ìwé ìròyìn punch níbi tí a ti rí kà wípé àwọn aṣòfin àgbà lọ́jọ́rú àná ni wọ́n ń dúnkokò wípé àwọn yóò yọ ààrẹ muhammadu buhari kúrò nípò lórí bí ètò ààbò ṣe dẹnu kọlẹ̀ ní olúùlú lẹwa àbújá àti orílẹ̀-èdè yìí lápapọ̀ àwọn aṣòfin àgbà tínú ń bí náà àwọn ni wọ́n wà ni wọ́n wá látinú ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo níbi tí wọ́n ti fún ààrẹ buhari ní ọ̀sẹ̀ mẹ́fà wípé kó fi wá ìyanjú sí ìṣòro èyí tó dé bá ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà tàbí kí àwọn bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti yọ kúrò nípò àwọn aṣòfin àgbà náà ni wọ́n fún ààrẹ ní òtẹ́ yìí lọ́jọ́rú láàrin ìbẹ̀rù ìbòjó lórí ti àìsí ètò ààbò nílùú àbújá lórí bí ètò ààbò ìlú àbújá ó ṣe di èyí tó ń dẹnu kọlẹ̀ lójoojúmọ́ débi pé ìjọba ti pàṣẹ pé kí àwọn ilé ẹ̀kọ́ gbogbo tó wà nílùú àbújá kí wọ́n tètè ti ilẹ̀kùn wọn nítorí ìbẹ̀rù ìbòjó kí àwọn onísùnmọ̀mí kọ́ máa lọ kọlù wọ́n ìwé ìròyìn punch ló sì kọ ròyìn náà. nínú ìwé ojú òpó ròyìn traffic reporter tó jáde láàárọ̀ yìí àkọlé kan náà rèé ń bẹ̀ tó ń sọ wípé látàrí tí ètò ààbò tó di ẹgẹrẹmìtì inú àwọn aṣòfin àgbà ọdún gẹ́gẹ́ bí lawan bó ṣe tẹ àbá kan rì eléyìí tó ní ṣe pẹ̀lú ìjíròrò àti ìgbésẹ̀ láti rọ aláṣẹ buhari lóye aríkà wípé àwọn aṣòfin àgbà ní pàtàkì jùlọ àwọn ọmọlẹ́gbọ̀n aṣòfin àgbà lábẹ́ àti bàbá àwọn ẹgbẹ́ òṣèlú alátakò òun ló jẹ́ pé ní báyìí apá abi tó há gidagida òun ni wọ́n fi olórí lẹ́gbọ̀n aṣòfin àgbà ilé wa ahmed lawan látàrí bó ṣe kọ̀ láti jẹ́ kí wọ́n tẹ pẹ̀pẹ̀ kí wọ́n sì jíròrò ní gbangba wálíà ọ̀rọ̀ ìp ìpèníjà tó ń kojú ètò ààbò bíi ìjínigbé ìpaninípakúpa bíba dúkìá ará ìlú jẹ jákèjádò orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bá ṣe rí kà síwájú sí i wọ́n ní ní kété tí wọ́n bẹ̀rẹ̀ ìjókòó wọn àwọn aṣòfin àgbà òun ni wọ́n ń bá láwọn sọ̀rọ̀ wípé ẹ jẹ́ ká jíròrò nípa ìpèníjà tó ń kojú ètò ààbò àti wípé ìwé àṣẹ kan wà níbi tí àwọn àṣẹ ọlọ́kan òjọ̀kan àti ìjíròrò wa tó máa ń lùtẹ̀ sí kí ló fà á tí kò fi sí ọ̀rọ̀ ìpèníjà ètò ààbò tí kò fi sí ń bẹ̀ gangan wọn wá jẹ́ kó dìmọ̀ pé pẹ̀lú gbogbo Lawan kò tiẹ̀ ṣújá sí wọn torí pé lórí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tí kò ní kìmí àwọn ẹnìkan tó bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ ló jẹ́ kó di mímọ̀ wípé ní báyìí wọ́n ti ń ti lawan lọ́gbọ̀n ọ̀gbọ́ o torí pé àwọn aṣòfin àgbà náà òun ni wọ́n ti ń sọ̀rọ̀ wípé ìgbèdéke ọ̀sẹ̀ mẹ́fà péré òun ni wọ́n fún aláṣẹ Muhammadu Buhari láti yanjú gbogbo ìpèníjà eléyìí tó ń kojú ètò ààbò bí bẹ́ẹ̀ kọ́ yóò fojú winá àwọn ìgbésẹ̀ tó gbóná yakin àwọn ìgbésẹ̀ ìtinilọ́gbọ̀ngbọ́ kúrò lórí oyè ojú òpó ròyìn tropic reporter tó jáde láàárọ̀ yìí. ẹ jẹ́ kí a kọjá sí inú ìwé ìròyìn Daily Post níbẹ̀ ni a ti rí àkọlé ìròyìn kan tó ní lórí ọ̀rọ̀ àìsí ètò ààbò ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀-èdè yìí ò lè yọ Buhari nípò iléeṣẹ́ aláṣẹ ni wọ́n ń halẹ̀ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn Daily Post gẹ́gẹ́ bí aṣọkà iléeṣẹ́ ààrẹ lórílẹ̀-èdè Nàìjíríà ti jẹ́ kó di mímọ̀ wípé àgbẹ̀tì tí ọmọdé ń gbégi eléèrà òun ni ọ̀rọ̀ ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ orílẹ̀ yìí tí wọ́n sọ pé àwọn fẹ́ yọ ààrẹ Muhammadu Buhari kúrò nípò ó ní rárá kò lè ṣeé ṣe fún wọn iléeṣẹ́ ààrẹ jẹ́ kó di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC èyí tó ń ṣe àkóso orílẹ̀-èdè Nàìjíríà ló ní ọmọ ìgbìmọ̀ tó pọ̀ jùlọ nílé ìgbìmọ̀ ṣòfin náà ó ní fún ìdí èyí kò lè rọrùn fún ọlọ́mọ kan kó ní ìkan lọ sí Sokoto ìkan wà ní Kàfàṣà ó ní kò lè rọrùn fún àwọn ọmọ ọmọ ilé ìgbìmọ̀ ṣòfin náà tó jẹ́ pé àwọn ló kéré jùlọ láti yọ ààrẹ ìwé ìròyìn Daily Post tó múròyìn náà wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn aṣòfin àgbà èyí tí wọ́n fẹ́ yọ Buhari nípò náà fìbínú jáde kúrò níbi ìjókòó lánàá tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pariwo wípé a ó yọ o a ó yọ Buhari kódà olórí ilé ìgbìmọ̀ àgbà dókítà Ahmed Lawan gan kò tí ì bọ́ lọ́wọ́ yíyọ nípò látàrí bí àìsí ètò ààbò bó ṣe wá ń lékún tó sì ń lékenka lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́sẹ̀kẹsẹ̀ Fẹ́mi Adésínà tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn àti ìpolongo ló wá mú ọ̀rọ̀ náà ló mú jẹ́bútẹ́ bí ìgbà tí èèyàn fẹ́ fi ooru ẹnu pa iná bíkìrì ó ní ẹ wò ó wọn ò lè rí ọ̀gá mi yọ nípò mélòó ni àwọn tó sọ pé àwọn fẹ́ yọ Buhari nípò nítorí pé ilé ìgbàsòfin àpapọ̀ náà ní òfin èyí tó fi ń yọ̀yọ̀ nípò ó ní àwọn tí wọ́n ń pariwo ẹ yọ Buhari nípò ẹ béèrè pé mélòó ni wọ́n gan wọn ò tó nǹkan kan mélòó ní ẹ̀wà nínú ráìsì mélòó ní ẹ̀wà dìríkà kan nínú ráìsì àpò kan ó ní fún ìdí èyí wọn ò lè rí ọ̀nà lọ ó ní yàtọ̀ sí eléyìí àwọn tó ní làákàyè tó sì lọ́gbọ́n lórí wọ́n ń bẹ nílé ìgbàjọ fún àgbà tí wọ́n máa sọ fún yín pé ẹ dákẹ́ ẹgbẹ̀rún lọ́wọ́ ẹnu yín wọ̀ nínú ọbẹ̀ ńlá ẹ lè yọ Buhari torí pé kí ló ṣe Fẹ́mi Adésínà tẹ̀síwájú wípé lóòótọ́ nǹkan ò fararọ lẹ́ka ètò ààbò ṣùgbọ́n ẹ jẹ́ ká túbọ̀ máa ṣe kóríyá fún àwọn òṣèlétò ààbò kí wọ́n lè dẹ́kun àwọn ọ̀daràn tí wọ́n fẹ́ kó mi àlàáfíà lù yóò tòrò ẹ lọ sí inú ìwé ìròyìn Daily Post kí ẹ lọ ka èyí tó kúròyìn náà nínú ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí látàrí ètò ààbò tó wà nípò tí ò fararọ̀ àjọ NYSC rawọ́ ẹ̀bẹ̀ sí iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà láti túbọ̀ kó àwọn òṣìṣẹ́ rẹ̀ tépele kí wọ́n wá dáàbòbò wọn láwọn ibùdó ìlanilọ́yẹ̀ àwọn agúnbánirọ̀ lọ́wọ́ ìkọlù àwọn agbésùmọ̀mí àtàwọn alákatakítí òun làkọ́lé ìròyìn àríkà wípé ìgbìmọ̀ ìṣàkóso àjọ elétò agúnbánirọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà láti pàṣẹ alága àwọn ambassadọ fatima bala abubakar lọ́jọ́rú àná ti rawọ́ ẹ̀bẹ̀ sí iléeṣẹ́ ológun ilẹ̀ nàìjíríà láti jẹ́ kí àwọn òṣìṣẹ́ rẹ̀ kí wọ́n ṣí gàngọ́ wá sí ibùdó ìlanilọ́yẹ̀ àjọ elétò agùnbánirọ̀ jákèjádò orílẹ̀-èdè yìí láyọ ìlú àbújá sílẹ̀ látàrí tí ìpèníjà tó dé bá ètò ààbò lórílẹ̀-èdè yìí nígbà tó ń sọ̀rọ̀ lásìkò tí àwọn ọmọ ìgbìmọ̀ ìṣàkóso náà tí wọ́n ṣe àbẹ̀wò sí ọ̀gá àgbà àwọn ọmọ ogun ilẹ̀ wa ọ̀gágun Farouk Yahya lórí iléeṣẹ́ ológun tó wà nílùú Àbújá arábìnrin Abubakar gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ẹ̀yìn náà ti rí ó ṣojú ṣara wípé àwọn èèyàn àwọn agùnbánirọ̀ eléyìí tó dín díẹ̀ ní ẹgbẹ̀rún méjì òun ni wọ́n máa ń kórajọpọ̀ sí ibùdó ìlanilọ́yẹ̀ jákèjádò orílẹ̀-èdè yìí torí náà nípò tí ò fararọ̀ tí ètò ààbò wà lórílẹ̀-èdè yìí ètò ààbò àwọn ọ̀dọ́ ó mọ̀múláyà wà torí náà ẹ bá wa kó àwọn ìṣe ológun tepele kí wọ́n wá rọ̀gbà yí wa ká láwọn ibùdó ìlanilọ́yẹ̀ ẹ wa torí náà làwọn ṣe rawọ́ ẹ̀bẹ̀ pé àwọn òṣìṣẹ́ ni wọ́n kò tiẹ̀ torí náà ẹ jẹ́ kí wọ́n pọ̀ torí pé ọ̀pọ̀ báyìí ò ní iṣu fi ń yagi ìwé ìròyìn Vanguard tó jáde láàárọ̀ yìí. ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ẹ má gbàgbé pé lè darapọ̀ lójú òpó ti facebook ẹ kọ sáàṣì fún olùkọ́ àgbà adéyínká adégbìtẹ́ lójú òpó facebook olùkọ́ àgbà adéyínká adégbìtẹ́ ẹ fi àwọn èròǹgbà yín lórí àwọn òròyìn tá a bá ti kà ẹ fi ránṣẹ́ tó bá tó àkókò àkà ẹ dẹ̀ ṣí ẹ̀ kó délé kó dóko ẹ já dókè lọ́hùn ká lọ polówó ohun tá bá mi. ẹ kú lé o. ọmọ mi ìyẹ̀rú ọ̀kìn ò máa ṣètọ́jú ìwọ náà. ẹ gbọ́ bá mi. wọ́n lára ò mókun. ó ṣeé ṣe ní ìrìn náà ni. igun ara ò máa san mi. iṣan ara ń fà mí so. oríkèéríkè ara ń dùn mí. ìbàdí tòun ìgbàrú kò jẹ́ tèmi. eléri dáadáa. láìsí ìdàgbà tó bẹ́ẹ̀. gbogbo oògùn tí mò ń lò ló ń já sí pàbó. mo ti fọ̀rọ̀ yí lọ àwọn èèyàn. ohun tí wọ́n sọ ni capsule. wọ́n ní ògùn náà gbòǹgbò egbògi tó kápá ni. lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo ti yá lọ bá yín rà. E lura. kára yín wà pa ah ò ṣe oríire ọmọ mi. mustif capsule ó wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn nílùú abẹ́òkúta mustif capsule wà ní ìdẹ̀ra pharmacy ìbára àti oníkólóbó triple value pharmacy láfẹ́nwá àdúrà nígbà pharmacy ìbẹ̀rẹ̀kòdó tubos pharmacy abiolawe leota farm pharmacy ṣàpọ̀n calendar pharmacy ìjàyè adi additional pharmacy òkèèrè ocean pharmacy sabo road arọ́jọ pharmacy ọbántoko iléeṣẹ́ tèmítáyọ̀ prado medical nigeria limited ló ń ṣe mustif capsule jáde láti mọ gangan ibi tẹ́ ẹ ti lè rí mustif capsule aládùúgbò yín ẹ pé 08103 three six nine four three four. Father, eégún tó bá ti dẹ̀kú borí ti kọjá ohun tójú ò gbọ́dọ̀ wò. E- elite pips forest academy ìṣẹ́yọlábàdì pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ olóṣooṣù lórí ti fún tẹ̀dọ̀ forest níbi tó ti máa ṣàmúgbòrò ètò ìpawówọlé rẹ láti pàṣẹ ayélujára láìsí pé ikú mọ́ọ̀tún ń bọ́ sítòsí àbí làgùn yọ̀bọ̀. elite pips forest academy yóò tún mú ọ kúrò lọ́mọ agbékọ́rùn lọ sóko nípa forest láti pàṣẹ ètò bíi training trading global trading system trade signal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àlàyé ẹ sí www.elitepips.com tàbí zero nine zero one five one nine five three nine eight zero nine zero one five one nine five three nine eight ní elite pips forest academy òkòkòwò forex dìrọ̀rùn bí ìgbà téèyàn ń fa àkàrà jẹ́kọ́. mọ̀nìmọ̀nì èkó èkó àgbẹ̀kánú kò. káàbọ̀ padà a wà lórí ìròyìn etí ọba lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta. àti ìkó lábala ètò ààbò ìkọkànsókè nílùú ọ̀wọ̀ bí àwọn jàǹdùkú tún ṣe lọ kọlu ìlú ọ̀wọ̀ pẹ̀lú àdó ikú òun ni àkọlé ìròyìn yẹn tó wà nínú ìwé ìròyìn daily post gẹ́gẹ́ bí a ṣe kà á àwọn agbébọn kan èyí tí wọ́n fura sí pé jàǹdùkú ni wọ́n lálẹ́ ọjọ́rú àná ni wọ́n tún lọ ṣe ìkọlù ní ọ̀wọ̀ tíṣolúlu ìjọba àbílẹ̀ ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo ní oríta Fọlámi nítòsí iléeṣẹ́ kan tí wọ́n pè ní Cranbourne Construction Company níbẹ̀ ni àwọn agbébọn náà ti ń ṣínà bọ́yìn lu ẹnikẹ́ni tí wọ́n bá fojú gan-an ní láì bẹ̀ṣùbẹ̀gbà irú èèyàn tó jẹ́ olóbó kan èyí tó ta ìwé ìròyìn Daily Post jẹ́ kó di mímọ̀ pé lákòókò ìkọlù náà àwọn agbébọn yìí ni wọ́n tún ju àdó ikú sílẹ̀ tíyẹn dún gbòà bẹ́ẹ̀ bá gbàgbé ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn ni àwọn afurasí onísùmọ̀mí lọ́kọlù ìjọ àgùdà àti Francis mímọ́ tí wọ́n sì ní ìlú Ọ̀wọ̀ tí ó sì jẹ́ pé èèyàn tí ó dín díẹ̀ lógójì ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà rìn títí di àkókò yìí ìkọlù àná àwọn èèyàn farapa bí èèyàn gbẹ̀mí mì àti lè sọ gẹ́gẹ́ bí àlàyé tí ìwé ìròyìn Daily Post ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo SP Fúnmiláyọ̀ Ọdúnlámì ní òótọ́ ní ìkọlù náà ṣùgbọ́n kò tí ì di mímọ̀ wípé àwọn onísùmọ̀mí ni àbí àwọn jàǹdùkú ìwé ìròyìn Daily Post àti gbogbo ìwé ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ tòní ló kọ nípa ìròyìn náà. lójú òpó ròyìn traffic reporter tó jáde láàárọ̀ yìí látàrí ìkọ́kànsókè nípa ìkọlù àwọn agbésùnmọ̀mí alákatakítí àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba nílùú àbújá ṣe ìdánwò mẹ́tàlá lọ́jọ́ kan ṣoṣo òun làkọ́lé ìròyìn eléyìí tọ́pọ́ sùkàn níbi tá a ti rí kà wípé àwọn ilé ẹ̀kọ́ girama àti alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó jẹ́ ti ìjọba lólúlu ilẹ̀ wa abuja òun ló jẹ́ pé látàrí ìdúkokò àwọn alákatakítì láti ṣe ìkọlù sí àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ wọ́n ní àwọn ilé ẹ̀kọ́ náà òun ló jẹ́ pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ti ń bẹ́ńbẹ́ iṣẹ́ mẹ́tàlá ìdánwò mẹ́tàlá o wọ́n ṣe lọ́jọ́ kan ṣoṣo nílé ẹ̀kọ́ iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó wà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ bẹ́ẹ̀ ò bá gbàgbé ló ti pàṣẹ wíkẹ́ kí gbogbo àwọn ilé ẹ̀kọ́ kó wà ní títì padàdàn lólúlu ilẹ̀ ẹ̀wà ìtọ́ni yìí ló sì jẹyọ lásìkò tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe ìdánwò táàmù kẹta lójú ọ̀nà àti wájọ́ ẹ̀ sí àṣẹ látọ̀dọ̀ àwọn aláṣẹ akọ̀ròyìn akẹ́kọ̀ọ́ kan nílé ẹ̀kọ́ tí wọ́n pè ní kubwa model junior secondary school abuja ló kàn mí nú wípé a lọ́jọ́ ìṣẹ́gun tó kọjá yìí ìdánwò mẹ́tàlá òun la ṣe lọ́jọ́ kan ṣoṣo ó ní ìgbà tí àwọn yóò lọ sílé ẹ̀kọ́ àfojúsùn tiwọn òun ní ẹ̀tọ́ ti ìgbáradì tí wọ́n ṣe kò kọjá pé káwọn ṣiṣẹ́ kan sí méjì gẹ́gẹ́ bí ìdánwò ṣùgbọ́n lẹ́yìn àgbárègbábọ̀ nígbà táwọn máa kà á gbogbo iṣẹ́ tí àwọn ṣe lọ́jọ́ kan nínú ìdánwò ó jẹ́ mẹ́tàlá wọ́n wá jẹ́ kó dìmọ̀ ìpè eléyìí ṣẹlẹ̀ látàrí inúfu àyàfu tí gbogbo wọn wà lórí ìkọlù burúkú eléyìí tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ti ń dúnkokò rẹ̀ akẹ́kọ̀ọ́ kan eléyìí tí ó ń wọ̀ sí ibùgbé àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní dúsè sí makaranta nílùú àbújá tí àwọn òbí rẹ̀ dá padà sílé ló jẹ́ kó di mọ̀ pé kódà àti ẹ̀ ti ṣe tán lọ́wọ́ ìrọ̀lẹ́ iṣẹ́ wọn tún pè wá wípé lẹ́lẹ́yẹ ò sọ́kà ká tún máa bọ̀ nílé ẹ̀kọ́ nígbà táwọn máa fi ṣe gbogbo rẹ̀ tán ó ní iṣẹ́ tó ń lọ bíi méjì làwọn fòru ọ̀gànjọ́ ṣe torí pé àwọn ní láti tún padà sílé ẹ̀kọ́ láago mẹ́sàn-án àṣálẹ́ ó wá jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé yòó ló jẹyọ látàrí ìdúkokò àwọn agbésùmọ̀mí alákatakíte láti ṣe ìkọlù ṣùgbọ́n kò mí kó bá máa pọ̀jọ́ kà lọ nípa ti ọ̀rọ̀ ètò ìdánwò táwọn ń ṣe lọ́wọ́ kó bá máa forí ṣọpọ́n àwọn ìgbìmọ̀ ìṣàkóso ilé ẹ̀kọ́ wọ́n ṣe ìdánwò mẹ́tàlá fáwọn lọ́jọ́ kan ṣoṣo ojú òpó ròyìn tropic reporter tó jáde láàárọ̀ yìí. nínú ìwé ìròyìn daily post lẹ àti rí ìròyìn eléyìí níbi tí lórí ọ̀rọ̀ àìsí ètò ààbò yìí náà ni aṣòfin aṣòfin kan èyí tó ń ṣojú ẹkùn gúúsù abia nílé ìgbọ̀nsọ̀fin àpapọ̀ kẹsàn-án aṣòfin àgbà èyí náà àbáribè ti jẹ́ kó di mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣòfin àgbà látinú ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ni wọ́n ń ṣe àtìlẹ́yìn lórí ìgbésẹ̀ láti yọ muhammadu buhari kù nípò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí aṣòfin náà ṣe sọ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣòfin àgbà látinú ẹgbẹ́ òṣèlú APC òun ni ọ̀rọ̀ ààrẹ Buhari ti sú torí pé kò ṣetán láti yanjú aáwọ̀ àti ìpèníjà èyí tó ń dé bá orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ka ètò ààbò àbáribẹ̀ ló sọ̀rọ̀ èdè mímọ̀ lákòókò tó ń kópa lórí ètò iléeṣẹ́ tẹlifíṣàn kan níbẹ̀ ló ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn aṣòfin ní àwọn ọmọ nàìjíríà yàn láti lọ ṣòfin ṣojú wọn ó ní ní báyìí wọ́n ti wá wọ́n ti wá sún kan ògiri wọn ò lè gbé àgbọ̀dọ̀ lọ́wọ́ láti máa wo ààrẹ muhammadu buhari kó sì múlẹ̀ ní nàìjíríà kó pa lórúmukúṣu ilé òsì tó jábọ̀rọ̀ yìí náà jẹ́ kó di mímọ̀ wípé ẹni tó jẹ́ aṣáájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ tó kéré jù philip tanimu aduda òun lọ́jọ́rú àná ló léwájú fún àwọn aṣòfin tó fìbínú jáde kúrò níbi ìjókòó tí wọ́n sì ń sọ wípé àfi kí Buhari lọ nígbà kan lọ́dún kan sẹ́yìn Ali must go là ń gbọ́ ṣùgbọ́n báyìí ó ti di Buhari must ìwé ìròyìn Daily Post ló sì kọ ròyìn náà. lójú òpó ròyìn tropic reporter tó jáde láàárọ̀ yìí ìjọba ìpínlẹ̀ nasarawa pàṣẹ wípé kí gbogbo ilé ẹ̀kọ́ kó wà ní títì pa látàrí ètò ààbò eléyìí tó ti mẹ́hẹ̀ ìjọba ìpínlẹ̀ nasarawa ló ti pàṣẹ wípé lẹ́lẹ́yẹ òsọ́kà gbogbo àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba àti aládàáni jákèjádò ìjọba ìbílẹ̀ mẹ́tàlá ní ìpínlẹ̀ náà wípé kó wà ní títì padàn ìdọ̀yìn gẹ́gẹ́ bí arapa ìgbésẹ̀ eléyìí tó ṣe sàn án láti dá dáàbò bo ẹ̀mí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ èyí ló jẹyọ látàrí ìdúkokò tó ń dé bá ètò ààbò jákèjádò orílẹ̀-èdè yìí ní pàtàkì jùlọ lólúlu ilẹ̀ wa nígbà tó sì ti ta sí ìjọba ìpínlẹ̀ náà létí wípé àwọn agbègbè kan tó pààlà pẹ̀lú olúlu ilẹ̀ wa Àbújá ló ṣeé ṣe kó fara káṣá ìkọlù náà bó bá fẹjú kẹ̀kẹ́ wọn wá jẹ́ kó dìmọ̀ pé ìpinnu láti ti gbogbo àwọn ilé ẹ̀kọ́ pa òun ló wà lára ohun tí wọ́n fẹnu kò lé lórí níbi ìpàdé ìgbìmọ̀ ìṣèjọba ti ìpínlẹ̀ náà tó wáyé nílé ìjọba tó wà ní láfíà lọ́jọ́rú àná nígbà tó wá ń bá wọn akọ̀ròyìn sọ̀rọ̀ lópin ìpàdé ìgbìmọ̀ náà alábòjútó fẹ́tò ẹ̀kọ́ níbẹ̀ arábìnrin Fatu Jamaita Sabo òun ló ṣe payá pé lẹ́yìn tí àwọn ti ṣe àyẹ̀wò ọ̀rẹ́ kínníwín lórí ipò tí ètò ààbò tó wà lórílẹ̀‐èdè yìí ní pàtàkì jùlọ ìdúkokò ní olúlu ilẹ̀ wa Àbújá àwọn ti pinnu wọ́n sì ti fẹnu kò wípé kí gbogbo ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba àti aládàáni ní ìpínlẹ̀ Nasarawa kó wà ní títìpa látàrí bí wọ́n ṣe súnmọ́ olúlu ilẹ̀ wa Àbújá pẹ́kípẹ́kí ojú òpó ròyìn Tropic Reporter nínú ìwé ìròyìn Premium Times níbẹ̀ ni ìròyìn eléyìí wà níbi tí aṣòfin kan lórílẹ̀‐èdè Nàìjíríà ti ń sọ fún àwọn ẹgbẹ́ wípé kò sí ààbò nílùú Àbújá o ẹ yẹra fún Àbújá òun ni àkọlé ìròyìn yẹn tó ní ọ̀rọ̀ náà ti ń kàn wọ́n nínú ìwé ìròyìn Premium Times gẹ́gẹ́ bí aṣọkà aṣáájú ọmọlé ìgbọ̀nsọ̀fin tó kéré jù nílé ìgbọ̀nsọ̀fin ti àwọn aṣojú nílẹ̀ wa Ndudu Elumelu ti rọ àwọn ẹlẹ́gbẹ́ ẹ̀ tó kù wípé etí yín mélòó kí lẹ fi ń ṣe àwọn èèyàn dáhùn pé ọ̀rọ̀ làwọn fi ń gbọ́ wípé lásìkò ìsinmi yín ẹ yẹra fún Àbújá nítorí pé kò sí ètò ààbò nílùú Àbújá ọ̀gbẹ́ni Elumelu ló sọ̀rọ̀ èdè mímọ̀ lọ́jọ́rú àná ní kété tí igbákejì olùdarí ilé ìgbìmọ̀ asòfin ti àwọn aṣojú nílẹ̀ wa Idris Wase kéde rẹ̀ wípé ilé ìgbìmọ̀ asòfin náà yóò sún ìjókòó rẹ̀ síwájú títí di ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún yìí Elumele ló ní òun bẹ ẹ̀yin tí ẹ jẹ́ ẹgbẹ́ mi aṣòfin ẹ fi Àbújá sílẹ̀ kò sí ààbò lábújá báyìí mọ́ tó bá ṣeé ṣe ẹ padà sí ẹkùn ìdìbò tí wọ́n ti yàn yín ẹ má fìdí pagbá sí Àbújá o ètò ààbò sí làbújá báyìí ẹ yẹra fún ìlú Àbújá ọ̀gbẹ́ni Elumele ló sọ̀rọ̀ náà ní kété ní àkókò èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbé ìlú àbújá tí wọ́n ń gbé nínú fún àyàfo látàrí bí ètò ìlú àbújá bó ṣe dẹgẹrẹmìtì bẹ́ẹ̀ bá sì gbàgbé láìpẹ́ yìí níjọba pàṣẹ ìpè gbogbo ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó wà nílùú àbújá kí wọ́n tètè ṣe wéréwéré kí wọ́n ṣe wàràwàrà kí wọ́n ṣe ohun tí wọ́n fẹ́ ṣe kí wọ́n ti ilẹ̀kùn nítorí pé ó ṣeé ṣe kí àwọn onísùmọ̀lú kí wọ́n má lọ kọlù wọn níbẹ̀ bákan náà bẹ́ẹ̀ bá gbàgbé lọ́jọ́ ẹtì tó kọjá yìí ni àwọn agbébọn ni wọ́n dojú ìbọn kọ ibùdó àwọn ológun nílùú àbújá ṣe rí wípé ọ̀rọ̀ náà à ń pè lówe ó ti bẹ̀rẹ̀ sí ní lárónú òun ìwé ìròyìn Premium Times ló sì kọ ròyìn yìí lójú òpó ròyìn tropic reporter tó jáde láàárọ̀ yìí ṣe kò sí ẹdìyẹ tá a máa kó lọ́mọ tó máa fọhùn rè látàrí ìpèníjà eléyìí tó ń kojú ètò ààbò ẹ wá wo ìwọ́de alágbára nílùú àbújá látàrí òfin dè é pinpin tó di àwọn ọlọ́kadà èrò áríkà wípé iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa òun ló ti fi ọwọ́ ṣèkúngbé àwọn ọlọ́kadà èrò tó ń lọ bí ogún látàrí pé wọ́n tàpá sí òfin dèé pinpin tó di àwọn ọlọ́kadà láwọn apá abìkan lólúlu ilẹ̀ wa àbújá ìṣẹ̀lẹ̀ yìí òun ló wá jẹyọ tó sì ṣokùnfà ìwọ́de ìfẹ̀hónúhàn alágbára láti pàṣẹ àwọn ọlọ́kadà tí wọ́n ń dígàgá àwọn òṣìṣẹ́ vio láti má ṣe jáde kúrò nínú ọ́fíìsì wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìkọlù burúkú sí wọn àwárìkà ìpè ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n dá wọn ọlọ́kadà náà tí wọ́n dá wọn níbẹ̀nu tí wọ́n sì lé wọn ṣìyàṣìyà àtẹ̀jáde láti pàṣẹ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá lólúlu ilẹ̀ wa DSP josephine adé ló jẹ́ kó dìímọ̀ ìpè látàrí òfin dè pínpín tí wọ́n gbélé àwọn ọlọ́kadà èrò lórí láwọn apá ibìkan lólùlù ilẹ̀ wa àbújá iléeṣẹ́ ọlọ́pàá lólùlù ilẹ̀ wa ló ti ṣe ìpàdé ọlọ́kan òjọ̀kan pẹ̀lú àwọn olórí ẹgbẹ́ ọlọ́kadà jákèjádò orílẹ̀-èdè yìí lójú ọ̀nà àti jẹ́ kí ìkéde náà kó fẹsẹ̀ dílẹ̀ mú ó wá jẹ́ kó dìímọ̀ wípé ní báyìí àwọn ọlọ́kadà èrò tó ń lọ bíi ogún òun lọ́wọ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ló ti tó látàrí pé wọ́n tàpá sí òfin tèpinpin eléyìí tí àwọn gbé kalẹ̀ ojú òpó ròyìn traffic reporter tó jáde láàárọ̀ iná lẹ ti máa rí. bàbá ti sọ̀rọ̀ bàbá ti wí nǹkan kí ni bàbá sọ ààrẹ nígbà kan lórílẹ̀ nàìjíríà olóyè olùṣègùn ọbásanjọ́ sọ̀rọ̀ lọ́jọ́rú àná bàbá Ni ìṣòro tó dojúkọ orílẹ̀-èdè nàìjíríà báyìí ó kọjá ipe ẹgbẹ́ òṣèlú kan òun ló lè ṣe é ó ní ọ̀nà àbáyọ sí ìṣòro náà ó ti di adìyẹ tó kó sí abẹ́ àká gbogbo ọ̀nà ni a gbọ́dọ̀ jọ mú ó ní àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà lọ́rọ̀ ọ̀nà àbáyọ sí ìṣòro tó dé bá orílẹ̀-èdè nàìjíríà báyìí ó ní ká má parọ́ fúnra wa orílẹ̀-èdè yìí ti pàdánù ojúnà láti mú ìdàgbàsókè bá ìlú yìí ó ní bí a bá sì ti ṣí láti apá abẹ kò sí nǹkan míì tí a lè ṣe èyí tí a lè ṣe dáadáa tó lè mú bàbá Ọbásanjọ́ ẹni tó sọ̀rọ̀ náà di mímọ̀ gẹ́gẹ́ bí àlejò pàtàkì níbi ètò kan ètò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́gboyè èyí tó wáyé nílé ẹ̀kọ́ Babcock University tó wà ní Ìlẹ̀ṣàn Rẹ́mọ bàbá Ọbásanjọ́ wòye ìpè ibi tí ọ̀rọ̀ orílẹ̀ Nàìjíríà dé dúró báyìí ẹnìkan ò lè fọwọ́ ìpè mo mọ ọ̀nà àbáyọ ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn Premium Times. ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta ń padà bọ̀ guy if i tell you see all this, plenty airtime and data Where i dey take flex Now dash glow dash me you go believe <laughs> no dash get for dis kain economy I beg you. there na as i buy my glow sim like this, kpere i first collect 1000 naira welcome bonus sarah as i come recharge bam glow knock me 10 times airtime bonus i also enjoy double data join wait oh, you mean one thousand naira welcome bonus yes plus ten times airtime bonus yes plus double data again yes papa for which universe now? <laughs> the globe break at the universe now. you, you wan try. Oh, mo, no wonder boys dey flex anyhow on top phone two four seven non-stop. Hey, eh, i talk am. my people not let grass grow under your lego. Oh. go get your glow sim today dial star seven seven seven hash to buy and enjoy ten times airtime bonus plus up to double data also get free twenty thousand naira bonus. when you link your NIN to your Glow line. Offer day for both new and existing subscribers them. Glow Unlimited. Christ Apostolic Church Mountain of Mercy orí òkè àánú ẹ̀rí èkìtì dáàrẹ̀ àdúrà àkànṣe àdúrà onímájẹ̀mú ni agbára bíi ti dání làkòrí ẹ̀. Ìdí ayé jẹ́ mímọ́ òòlù wọ̀lú. wednesday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n sọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n friday mọ́júmọ́ sátidé july yìí lọ́lọ́run babajọ sẹ́sàyọ̀ babalọ́lá yóò fi máa nọ prophet amos ọ̀nàòjò jp prophet peter ilẹ̀sẹ̀mí jp prophet musa samuel jp ṣáájú ni pastor olùkàyọ̀dé àmúre sọ́nà superintendent ẹ̀rì òyò ti fà dùà sígbàdé àdùà àgbàrá lórí ìdẹ̀kulẹ̀sí àdùà tọdún yóò òwúrọ̀ ọ̀sẹ̀ ti àṣálẹ̀ làdùà tó gbóná girigiri yóò fi máa wáyé lórí òkè àánú evangelist bukola abraham lẹ́ni evangelist olúbùnmi òní sísá oyèláwọ̀ dọ́làpọ̀ ọba ńlá máa kọrin ní twenty seven twenty eight and twenty nine july prophet esikaya olúmọye ọ̀làdẹ̀jì csc e general evangelist csc e mountain of mercy orí òkè àánú èrè kìtì gbàlejò ẹ̀mí mímá ní twenty seven twenty eight and twenty nine oṣù yìí wàá forí kófò àdúrà tí o máa jábọ̀ sọ̀kalẹ̀ bí ọ̀wọ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ ah! rẹ̀ Rubicon the movie coming to cinema nearest to you. bẹ́ẹ̀ni o bí múfì kan bá gàgàrà tó dúró gbangba gidigba tó stand out top rated pẹ̀lú technical àti directing tó ní standard tó lè fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú tàwọn òyìnbó hollywood gangan. irú múfì bẹ́ẹ̀ ló ń wọ sinima tó gbé wò wọ́n yẹ̀ wò wọ́n gba sinima titun Rubicon the movie wọ sinima jákèjádò nàìjíríà lẹ́sẹ̀kẹsẹ̀ river film distributions ló ń distribute ẹ̀ wọ sinima bẹ̀rẹ̀ látọ̀ ní twelve august ọdún yìí yìí lẹ́yìn tí máa rí wò ní sinimá tó súnmọ́ yìí jùlọ. káì rubicon agbèdémèjì ìgbónàgbòòrò ìdá ikú tó ń dògbèrè lórí ọmọ ọlọ́mọ níwájú àwọn apanimọ̀yọ̀dà lágbára ní corridor of power àṣírí tí o gbọdọ̀ tú tó tú license to kill rubicon the movie agbèdémèjì produced by bayo falike bayo o directed by ade idris aṣíwájú charles adeniyi ni production manager starred dinka ayefẹlẹ ricardo agbo akelewis saidi balogun mr macaroni tony búkì àrùgbà kọ́lá olóòtú ọmọ àdàbánijà báyọ̀ falẹ́kẹ̀ báyọ̀ wò fúnra ẹ̀ mòdì àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí rubicon àgbègbè méjì bẹ̀rẹ̀ látọ̀n di twelve august ọdún yìí lẹ́yìn tí máa rí wò ní sinimá tó súnmọ́ yìí jùlọ àwòtúwò ni o ẹ gbà bẹ́ẹ̀. àwa lọ́mọ abẹ́ òkúta. ọdún dé ọdún jọ ọdún dé àtújọ amọ́dún wa èṣíkò sẹ́ríkì àgbà kí ilẹ̀ gbà aishif kọ́láwọlé ibrahim akínyẹlé rè pé ká polongo ayẹyẹ ìdásílẹ̀ ẹgbẹ́ amúlùdùn abẹ́òkúta club pé àádọ́ta ọdún bónímọ̀ ẹ̀rọ olóyè tòkúnbọ̀ ọ̀dẹ́bùnmi mni àti dédé àgbà ẹgbẹ́ pẹ̀lú dédé olóyè àtọmọ ẹgbẹ́ abẹ́òkúta club bá ń gbọ́ sẹ́ríkì àgbà kí ilẹ̀ gbà aishif kọ́láwọlé ibrahim akínyẹlé rè pérí kọ́dún kó yàbò sunday ìjọ èkú ìjọ kọkàndínlọ́gbọ̀n oṣù kejì ọdún yìí òun ra ẹyẹ ń bẹ̀rẹ̀ ìjọ Pásílẹ̀ nínú ìlọsíwájú ìdàgbàsókè ilẹ̀ Ẹ̀gbá Abẹ́òkúta club kò kan kẹrẹ kọ́dún kó yàbò abẹ̀bẹ̀ kọ́ọ̀dún kó yàbò àgbà kí ilẹ̀ Ẹ̀gbá Aṣif Kọ́láwọlé Ibrahim Akínyẹlé ń kí yín o. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in, in real time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Instagram, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24-7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. Leave your semi newa. Oh, you got me mesmerized. Oh, baby, this your waist. Oh, you got me hypnotized. With this your waist. Oh, yes, I do recognize. I see they shake your waist. I'm going to get no time. ẹ káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá òní kànga. ìròyìn tá a fi ń tẹ̀síwájú ló wà lójú òpó ròyìn pen pushing tó ń sọ wípé ìjì tó ká lè rú mọ́lẹ̀ ó di dandan kó gbé e padà àkọlé yẹn rèé ó tó sọ wípé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ìdápadà àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọgọ́fà ó lé mẹ́sàn-án tí wọ́n gba iṣẹ́ lọ́wọ́ rẹ̀ áríkà wípé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti ṣe ìdápadà àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ọgọ́fà ó lé mẹ́sàn-án one hundred and twenty nine tí wọ́n sọ wípé ìṣàkóso tó kọjá tí olóògbé gómìnà Abiola Ajimobi tó gbaṣẹ́ lọ́wọ́ wọn lọ́nà àìtọ́ láàrin ọdún 2011 sọdún 2019 ìwé ìròyìn pen pushing òun ló jábọ̀ wípé mu hmm, alága àjọ elétò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kárí ayé níbẹ̀ núrẹ́nì adẹ́nìràn lọ́sọ̀lẹ̀ di mímọ̀ nínú àtẹ̀jáde lọ́jọ́rú àná láti pàṣẹ àmúgbálẹ́gbẹ̀ẹ́ lẹ́ka ìròyìn rẹ̀ ọ̀làmídé adẹ́nìjì nílùú ìbàdàn olúlu ìpínlẹ̀ ọ̀yọ́ ojú òpó ròyìn pemphucin tó jáde láàárọ̀ yìí. ẹ jẹ́ kí a kọjá sí inú ìwé ìròyìn daily post níbẹ̀ ni a ti bá ìròyìn kan pàdé èyí tí ó ń ṣeni láàánú gẹ́gẹ́ bí ó ṣe di mímọ̀ wípé lọ́jà pàṣípàrọ̀ owó lágbàáyé owó náírà tútù ṣubú yakata báyìí níwájú owó dọ́là gẹ́gẹ́ bí àṣekáròyìn náà àríkà wípé owó dọ́là nírọ̀lẹ́ àná ló tún ṣubú yakata níwájú owó dọ́là tó sì jẹ́ pé owó dọ́là kan báyìí bí èèyàn bá fẹ́ rà á yóò rà á ní ọgọ́rùn-ún méje ọgọ́rùn-ún méje náírà ní ọjà gẹ́gẹ́ bí a ṣe kà síwájú fún ìdí èyí ilé ìgbìmọ̀ àgbà ti wá ránṣẹ́ pé ọ̀gá àgbà fún ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa ipe kó wá ká ọ̀pọ̀ ìrójọ́ ipe kí ló dé tó fi jẹ́ pé bí náírà àti dọ́là bá fojú kọra wọn dọ́là ni ó máa ń gbégbá òrókè tí owó náírà sì máa ń fi ẹ̀yìn lélẹ̀ yakata ìwé ìròyìn daily post ló sì kọ ìròyìn náà. lójú òpó ròyìn platform times tó jáde láàárọ̀ yìí ọ̀rọ̀ nípa bí owó náírà ilẹ̀ wa ṣe lulẹ̀ lọ́jà àgbáyé náà lélẹ̀ ìdálé lórí tó ń sọ wípé àgbà ní í jẹ̀bi ọ̀rọ̀ àgbè ní í jẹ̀bi omi àríkà wípé ẹgbẹ́ òṣèlú all progressives congress apc tí aláṣẹ muhammadu buhari ń léwájú fún òun ló ti fi orílẹ̀-èdè nàìjíríà sípò tó kù díẹ̀ káà tó yàtọ̀ sí bó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí èyí lọ̀rọ̀ sọ̀rọ̀ tó jáde nígboro ẹnu ọmọ òye sípò ilégbèmọ̀ asòfin àgbà ilẹ̀ ẹ wa lábẹ́ àti bàbà ẹgbẹ́ òṣèlú pdp lẹ́kùn àárín gbùngbùn ìpínlẹ̀ ogun olóyè olùmídìí adẹ́rìnòkun níbẹ̀ ni bàbá ti sọ ojú ìwòye rẹ̀ nípa bí owó náírà ilẹ̀ wa bó ti ṣe já wálẹ̀ pátápátá lọ́jà àgbáyé tí ètò ààbò tiyẹn náà tó ti di ẹgẹrẹmìtì tí ìkọlù ọlọ́kan òjọ̀kan tó sì ń jẹyọ sáwọn ibùdó àtúnṣe ìwà àti àwọn agbègbè bákan náà náà òun ní ìdúkòkò òun ló ń dé bá ètò ààbò lólúlu ilẹ̀ wa àbújá níbi tí gbogbo wa ti lérò wípé ààbò torílẹ̀ dòdò ó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí akérèwá tí owó kingdom olóyè olúmídé adẹ́rìnòkun bó ṣe sọ ó níbẹ̀ báwo ètò ọrọ̀ ajé ilẹ̀ wa ó ti dàgò ètò ààbò ó ti di ẹgẹrẹmìtì owó náírà ilẹ̀ wa tó jẹ́ wípé nígbà kan ọ̀ọ́dúnrún ó lé díẹ̀ òun ló wà tẹ́lẹ̀ ṣùgbọ́n ní báyìí ẹ wo gbogbo ẹ̀ ó ti fẹ́ ìṣẹ́jú kẹ̀kẹ́ owó náírà ilẹ̀ wa kò ní kèmí mọ́ bá a bá gbé e sẹ́gbẹ̀ẹ́ dọ́là ó wá jẹ́ kó dìmọ̀ pé bẹ́ẹ̀ bá tún gbàgbé àwọn akẹ́kọ̀ọ́ àwọn yẹn náà wọ́n wà nílé tí wọ́n kàn ń fẹsẹ̀ gbàgbòrò kiri látàrí ìyanṣẹ́lódì eléyìí tí ẹgbẹ́ asuu tí wọ́n gùn lé láti oṣù kejì ọdún yìí ó wá sí ìjọba àpapọ̀ ilẹ̀ wa láti tètè wá ojútùú ayérayé sí àwọn ìpèníjà yìí kó tó di pé aṣọ òní bá ọmọ yẹn mọ́ tọmọ yẹn yóò rù wọjà ojú òpó ròyìn platform times tó jáde láàárọ̀ yìí. ìròyìn yẹn ni a dẹ̀ máa fi káàdì ètò àgbéyẹ̀wò láàárọ̀ yìí ẹ jẹ́ kí a wojú òpó Facebook àwọn tí wọ́n ti wà ní ojú òpó afaani yas kátàyé yanjú ẹ̀ ẹ kú ètò ọpọlọ yóò ní dàrú lọ́la sheu ibrahim yas àwọn aṣòfin ni kí wọ́n fi ipò sílẹ̀ nítorí pé àwọn aṣòfin ni wọ́n fi ìyà jẹ. Oh, oh baby girl, you fire. Your back a boom boom fire. Only you are the desire. Oh baby girl, you fire. Your back a boom boom fire. Only you are the desire. ìdúkokò yìí ti pọ̀ jù. òun náà la fẹ́ fi ka di ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tí wọ́n bá wa dá sí ká tó máa lọ láàárọ̀ yìí ọmọ bàbá tíṣà o ó ṣeé ṣe kó jẹ́. dey see you get. What else? Oh yes, I dey feel you get. Yeah. On oh, your waist I go colomenta. Oui. Mastercraft instrumental. Yes. Omo get no time on. Oh. Omo get big on shaky yes on. Um. Yeah. Oh when I'm go down down low low. Ube kumi o. Oh. ẹ wọ ẹ pàdé àwọn ọkọ mi bó bá dé lọ́la àṣejù òun làṣírí ìlera òwúrò ológo tí wà òkè instead of kọ́mọtẹ̀ ẹ̀ láàmú jẹ́ ká pàdé láàárọ̀ sunday kí n fún ẹ láwọn sáàmù àti àwọn ẹsẹ̀ bíbélì eléyìí tí wòsàn tó fi ń jẹyọ àṣà lọ́gbẹ́ nítorí tiwa inú àlàáfíà wa ń bẹ lára rẹ̀ àlàáfíà tèmi mo fi fún yín kì í ṣe báyìí ti fi fún nìyàn èmi ní olúfẹ́mi oyinẹ̀kan oníkọ̀gá àgbọ̀ ọ̀gbẹ́ èdè ó dàbọ̀. ẹsẹ̀ fa ó dùn lẹ́nu ẹ̀jọ́ ẹsẹ̀ bíbélì lọ ẹ mọ̀ pé ẹ mọ̀ pé ṣèṣì ya bẹ̀rẹ̀ ni babaláwo fresh ẹ wo tó bá ti di aago méjì lọ́sàn-án yìí ni ẹ jẹ́ á pàdé lórí ètò àṣìlera pẹ̀lú Adéyínká Adégbìtẹ́ ẹ jẹ́ ká nǹkan kan ǹjẹ́ àṣírí ìlera kankan wà nínú kéèyàn máa sunkún àti pé àkóbá wo ló lè ṣe fojú lọ́jọ́ iwájú àwọn ibi tá à ń lọ lónìí nìyẹn torí pé àwọn kan ń sunkún rìn ni lọ́rọ̀ lóye ṣeré hmm. títí dìgbà náà Adéyínká Adégbìtẹ́ ló kọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà ẹ Babájídé fa blessing làjọ ṣiṣẹ́ láàárọ̀ yìí àbúrò mi alálùbáríkà ẹ Adéyínká Adédèwígbé yẹn náà o ti wọlé báyìí hmm, n pẹ̀lú <laughs> ẹ wo òní á sọ wá fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kulẹ̀ fàlàfàlà. ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin dádì wa ẹ̀yin mọ́mì ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò tó lórí ọ̀fẹ́ láti máa gbọ́ ohùn mi ní wákàtí orúkọ iléeṣẹ́ tiwa ní abiofun creativity world adúpẹ́ lọ́wọ́ lọ́n fún mi tó ti mú wa bọ̀ ibi tó mú wa dé ibi tó dẹ̀ mú wa lọ nílé iṣẹ́ yìí pàápàá jùlọ fún gbogbo àwọn ẹ̀rí tí a ti ń rí gbọ́ ní ẹnu gbogbo àwọn tá a ti dá adúpẹ́ lọ́wọ́ lọ́n pé a tún wá sí ìlú Abẹ́òkúta wípé ká wá dá gbogbo èèyàn lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé a ti dé oríta kò yí anybody mọ́ lu yìí níbi tí púpọ̀ náà àwọn èèyàn ti ń ṣiṣẹ́ bí erin tí wọ́n ń jẹ̀jẹ̀ ìrírí ẹ ká béèrè lọ́rọ̀ àwa pé kí ni hope àwọn tá a rán ní school àwọn graduate àti undergraduate ní bá a ṣe ń sọ̀rọ̀ báyìí báyìí báyìí ibo ni white collar job ọ̀hún náà wà ni mo ṣe ń sọ wípé a ti dé ẹ̀rà tí a máa fi ìmọ̀ kún ìmọ̀ wa ìmọ̀ tá a bá ń lò tẹ́lẹ̀ tí ò bá fi gbóúnjẹ wá sórí tébù àbí ó ń bá gbèsè ńlẹ̀ ẹ jẹ́ ká tún lẹ́ni new things níléeṣẹ́ títí wa nǹkan tá a wá polówó fún yín ni pé iṣẹ́ kan wà tó ti wà látètè kọ́ ṣe ó wà ní ìsìn ó dẹ̀ wà títí la ìmọ̀ wa ń jẹ́ kó yé wa wípé a lè modernize ẹ̀ bẹ́ẹ̀ ni iṣẹ́ ọwọ́ kò síbi tí ó lè gbèyànjẹ àwọn bàbá wa àwọn màmá wa dẹ̀ sọ wípé àtẹlẹwọ́ ẹni kì í tọ́ ní jẹ. a fẹ́ kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń ṣe oríṣi búrẹ́dì méjìlá bíi coconut bread sardine bread fruit bread honey bread all butter bread á pé oríṣi méjìlá yàtọ̀ sí yẹn a máa kọ́ yín cake making and decoration lóríṣiríṣi using the latest recipe a máa kọ́ yín ní pastries a fẹ́ kọ́ ẹ̀yin ará Abẹ́òkúta ní pizza àti shawama ìpele kan nìyẹn ìpele kejì òun ni nǹkan tá à ń pè ní cosmetology fún àwọn tó bá lórí ọ̀fẹ́ láti mú kọ́ọ̀sì cosmetology yẹn a máa kọ́ yín ní oríṣi bó ṣe ń ṣe ọ̀dà mẹ́wàá bíi test coat paint emulsion paint gloss paint yàtọ̀ sí yẹn a fẹ́ kọ́ àwọn èèyàn bó ṣe ń ṣe candle bẹ́ẹ̀ ni intensify candle normal candle air freshener candle pẹ̀lú hand sanitizer ìpele méjì tó wà ní ìpele kìíní ni baking bí ẹ ṣe lè dá ṣoríṣi búrẹ́dì méjìlá àbí wọ́n ti ń ròó pé o fẹ́ ní modern bakery bó jẹ́ small scale medium scale large scale bó ṣe lè bẹ̀rẹ̀ láti inú kitchen yẹn àwọn equipment tí a kó wá tó lè gbèsè ẹgbẹ́ kan tó lè ṣe búrẹ́dì mẹ́wàá méjìlá ogún lẹ́ẹ̀kan náà ti wà because nílé iṣẹ́ wa we believe in you using what you have to get what you want everything is possible ìdánilẹ́kọ̀ọ́ ìdí ẹ̀ máa ní agbára gan ẹlẹ́ẹ̀kejì ni cosmetology bóyá o fẹ́ mọ bó ṣe ń ṣe oríṣiríṣi ọ̀dà test coat paint emulsion paint gloss paint á pé oríṣi mẹ́wàá then candle lóríṣiríṣi then hand sanitizer. níbo ni ìdánilẹ́kọ̀ọ́ yìí ti máa wáyé ìdánilẹ́kọ̀ọ́ yìí máa wáyé ní Thomas Bakery Thomas Bakery ní àdátán àdátán roundabout gbogbo ibi tẹ́ bá ti ń bọ̀ tẹ́ bá ti dé àdátán roundabout ẹ béèrè Thomas Bakery ní ìyànà kúgbà ìyànà ọ̀nà tó lọ sọ́nà kúgbà ibẹ̀ la wà ní Thomas Bakery ní àdátàn roundabout ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀ máa wáyé ní aago mẹ́sàn-án àárọ̀ ní sátọ̀dé tó ń bọ̀ yìí sátọ̀dé tó ń bọ̀ yìí ní aago mẹ́sàn-án. àwọn benefit wo ló wá attach training number one lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ yìí a máa fún ẹ ní ìwé ẹ̀rí tíjọba fóun tẹ̀lú bẹ́ẹ̀ ni number two o máa lẹ́tọ̀ọ́ láti máa gba equipment modern equipment yìí kó máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ o lè san fóṣù mẹ́fà tàbọ̀dún